الله الرحمن الرحيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة الذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين الحمد لله رب العالمين لله حمدا لا نفاد له الحمد لله حمدا لا نفاد له حمدا يفوق مدى الحصار والعدد حمدا يفوق مدى sáyé wà ládàdí. ọlọ́run ọba adúpẹ́ fún ọ. alhamdulilayi hamuda lana fadalahu. adúpẹ́ fọlọ́run ní ọpẹ́ tọ́jẹ́ pé kò sí kinní kan tá a lè sọ wípé a tún lè ṣe tó lè ká ọpẹ́ ń wọlé. alihamdulilayi hamuda lanaba dalahu. tàbí kí ní kata àtúpà lè ṣe tó lè ṣe déédéé ọpẹ́ kò sí. hamuda yabuku madali ihisa iwala adadi hamuda yabuku madali ihisa iwala adadi. èyí tí òfin sí nǹkan kan tó ṣe déédéé ọpẹ́ mọ́ láyé bá a bá wọ ọmọnìyàn ká sọ wípé a máa ṣe nà sí àfúnyàn wípé ohun tí ọmọ ṣe rè ó báyìí ni ó ṣe rìn àkọ́kọ́ ọ̀nà sí àtọ́lọ́run ṣe fọ́mọ èèyàn nínú yẹ́ nà sí ọ̀pẹ́ ni òlọ́lọ́run kọ́ ṣe fọ́mọ èèyàn ọlọ́run nílé ọmọ èèyàn wọ́n lè dẹ́yìn. حملته أمه وانا على وان وحمله وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير àkọ́kọ́ ọ̀nà sí àtọ́lọ́hún kọ́ ṣe fọ́mọ èèyàn nínú yẹ́ ẹ̀ pé èèyàn ń kìyàn lọ nǹkan tàbí ṣe léyìí ohun tọ́lọ́hún kọ́ pa wá láṣẹ nínú ìyá wa ọ̀pẹ ni. tá a bá ní nǹkan kan tó ṣe dèbí ọpẹ́ láyé mọ́ ọ̀rọ̀ tó bá mu ni. hamdan yafuku madal isọ adadi hamdan yafuku madal isọ wípé mi àtẹ̀yìn àwa sì ń ríra wa lẹ́ni tó lórí ilẹ̀ ayé lónìí àwọn kan ti lórí ilẹ̀ ayé lọ yàtọ̀ fún pé ikú pa wọ́n tọ́lọ́run ti pa wọ́n rẹ́ tọ́pa wọ́n rẹ́ nínú àrọ́mọ ànábì Adam àwọn táwọn ṣẹ́kù láyé lónìí àyí ṣe àṣẹ́kù bọ́n tí ń bọ̀ látòrí Ádámà ìtí ń bọ̀ lórí bàbá wa Ádámà ti parí láyé Noa. Allah omi túfánù ti kó gbogbo wọn lọ ìtọ́wọ́ sẹ́kù lónìí ọwọ́ láti inú èrè èèyàn tí inú wù kó wọkọ̀ háàmù sáàmù àti gbogbo ọ̀ràn náà ọlọ́run wá sẹ́kù lónìí kò wá sí tó mú wa máa sẹ́kù bí ó ṣe ó kiri tọ́lọ́run fi kí ànábì

ọlọ́run ní dhurriyatan máa mẹ́línà máa innahu kana abudan shakura ọlọ́run nítorí wípé ànábì Nuhu ẹrú mi ti máa dúpẹ́ yìí ọlọ́run ní ilà fi ní káàrọ̀ ọmọdọ́ àwọn tí wọ́n járọ̀ ọmọdọ́ ọmọ tí wọ́n kù nígbà rẹ̀ kí wọ́n máa ṣẹ́kù láyé ọpẹ́ lọ̀rọ̀ wa lọ́jà sí. látara wípé anábì Ibrahim alayhi salatu wassalam ó gbókùn wájú ọlọ́run òun nìkan ọlọ́run sì sọ dìjọ́ ọlọ́run ni wọ búrẹ́mà nìkan fún rẹ ìjọ ni ó ìròyìn méjì lọ́lọ́run wá kún fún ló kún fún níjọ ọlọ́run fẹ́ sàlẹ́sà yẹn ó fi ròyìn àìṣẹbọ lọ́rẹ̀ ó fi ròyìn ẹ̀ ó fi ròyìn ọpẹ́ fúndẹ̀rọ ọlọ́run dídúpẹ́ fúndẹ̀rọ ọlọ́run ó fi kí ànábì Ibrahim ọlọ́run ní méjèèjì tí ń bẹ lọ́dún ẹ la fi lẹ́sà ó wọ́n nìkan níwọ̀ nìkan di kíni ọ́ kọ́ni tánilá. ìwà máa kàánà ibrahima nìkan ibrahima nìkan fún rẹ̀ umata onìkan gaa tó jọ atọ́lẹ́dàgbé ni ó kọ bàbá mi kan bí ò rí ìyàmọ́ òun tó ilé dàgbé kánà umata ẹni ọ̀fọ̀kàn sí lọ́hùn tẹ́po ní Ibrahim Hanifa ẹni tó mú ẹ̀mí ẹ̀ kó àǹfààní abẹ́ sí ma tún ọlọ́run lẹ́kùn kẹwọn. ọ̀pọ̀ wọn wọn akékèké atúnké Yorùbá. wọ́n mú abáfẹ́ Hanifa wọn alẹ́ ni tó mú ẹ̀mí ẹ̀ kó ń gbogbo jágbajàgba ayé rèdèrèdè ayé gbogbo táyé ń gbé láyà kiri Ibrahim yóò kó wàmá kánà nínà lè mú ṣìrì kínà ọlọ́run ní ibrahim anábì ibrahim ò sínú ẹlẹ́bọ ṣe àpò dídí nítọ́kọ́ kéde nù tó kéde nù olóhùn ọba wọn bọ̀ sá ìgbà yín bọ̀ sá kí lọ́lọ́run tó wá fi kì í sí kẹ́gì ọlọ́run ní ṣáàkìrínà ṣáàkìránlẹ̀ anúkùnmí ọlọ́run ní máa dúpẹ́ ìdẹ̀ra ọlọ́run sábà náà bá wà fòdìdí òní dúpẹ́ ẹ̀dẹ̀rẹ̀ ó tó bí àdó jù bẹ́ẹ̀ lọ. ábà níyàbílù wà ní rọ̀bí ìyá àṣùkúrù o àmọ́ akífòrò lọ àbí máa nílítù mi nìkan irin. àárín tá a bùkátà sí ju ká máa dúpẹ́ fún lọ ọtí ẹ̀ mú wa máa sẹ́kù dọ́dún yìí ọlọ́run àmàmà tó ṣe lóore. ọlọ́run lá asabúrẹ́mù àdìdámì Ibrahim asálẹ́sà nítorí pọ́lọ́pọ́ ẹ̀lú bẹ́ẹ̀ náà lọ sọ fún ànábì Musa náà nípa ọlọ́run ọ̀sọ̀dí tó wò fi sa Musa náà lẹ́sà ẹ̀sà ti Ibrahim láàrin gbogbo àwọn ànábì ọlọ́run Khalilu lọ́lọ́run sí àjò ọlọ́run ọlọ́run la sàwọn Musa náà sàwọn lẹ́sà ẹ̀sà wa tá a sàwọn ànábì Ibrahim tiẹ̀ àyè Musa kò sí tá a rí lọ́dọ̀ tiẹ̀ náà ju wípé ọlọ́pẹ́ ìwọ náà kò sẹ́ni kankan nu wọn tí ò júwe ọpẹ́ fún níbi ọpẹ́ pàtàkì dé ọlọ́run ní ya sọ ọ́ lẹ́sà lórí gbogbo ayé bèrè sáàlá ti iṣẹ́ ìránṣẹ́ mi mo fi lé ọlọ́ pé ọlọ́mọ jíṣẹ́ fáwọn èèyàn àwọn èèyàn pọ̀ ká tó ràn kọ́ mọ́ bẹ́ẹ̀ wàbí kẹlámì gbogbo ànábì ọlọ́run pátá tá a bàbá wọn sọ̀rọ̀ a lè rán màláíkà kò sí kánú wọn tá a jọ ń sọ̀rọ̀ nífẹ̀ẹ́ tètè báyìí níwò mi wọ̀ tí ń gbọ́rọ̀ mi ṣe ti ń tààràtà ìwọ nìkan la ṣe bẹ́ẹ̀ fún a ṣe fún wọn Mùsá wàbí kẹlámì ọlọ́run nípa fún ti máa tẹ ìtúkà gbogbo ń tá a ṣe yìí gbà mú mọ́ lóore tó o bá wá fẹ́ kóore náà máa lọ wakùn mìíná ṣáàkiri wọ́n sáà máa dúpẹ́ tó o bá ti ń dúpẹ́ oore tá a fún ọ yóò máa tẹ̀síwájú ó bẹ̀ pé ìtọ́lọ́run ṣe báwa náà tá a bá tún fi ọ̀tẹ̀ wájú kí láàrẹ̀ ká ṣe kò sí tọ́lọ́run anábìwá Muhammad gan òun gan mọ̀ po kéèyàn ọjọ́ lọ́pẹ́ wájú ọlọ́run bó ṣe tóbi tó anábìwá lọ́jọ́ kan ó kírun ó kírun ó kírun títí ìyàwó àìsà wá ó rí pé gbogbo ọrùn ẹsẹ̀ rẹ̀ tàwa ramat ó ti wú ṣẹ̀gbọ́n tí èèyàn bá dúró pọ̀ tí ò pọ̀ lórí òró yóò wú ọrùn ẹsẹ̀ ẹ̀ wú ìyàwó àìsà wá ń bà nábì léèrè pé alista lẹ́ni kọ́díkà fọ́rọ̀ lọ́wù lẹ́kà kọ́ mí dàmbíkà àdéhìsí mọ wà mọ́jà mọ́ kùránì tí ké bá ti pọ̀ lórí bí sẹ́rìn ọlọ́ọ̀jọ́ máa pọ̀ sí. ìyàwó Aisha ọwọ́ ń sọ fún ànábì wípé ṣé wọ́n kọ́ lọ́hún sọ fún ni wípé ṣètò ọ̀sẹ̀ ṣáájú àtẹ̀yí tó tún máa ṣẹ̀ àti dárí ẹ̀jọ́ kí lọ́wọ́ àkúká sórí iná fìlàsì ọlọ́run ló ti dárí ètò ọ̀sẹ̀ ṣáájú ati ètò ọ̀sẹ̀ kẹ́yìn ó ti dárí ẹ̀jọ́ kí ló tún wá bí náà fi là yàn òwú anábì ní òye wọ ni ọmọ kò méjì kan tún bẹ tí mò ń wá tí n fi ó dúó wọn làwọn máa fi pè mí ìyàwó ẹ̀sà ní kí a wá ní ọlọ́mọ pa ọ̀fẹ́ kí a fàlà àkúnà ọ̀fẹ́ ń jẹ́ àbùdù àbùdí kí n jẹ́ ẹrú ọlọ́run kúrú kí n tó wá jẹ́ ẹni ọmọ náà fi làwọn dúpẹ́ kése pé torí àforíjì pé ni kí ọlọ́run ó lè mọ̀ pé n tó ṣe fún mi mọ̀ mọ̀ kí lè jẹ́rú tó mọ̀ pẹ́ dùn ni ọpẹ́ ọpàtàkì ìṣe alẹ́ ni tí wọ́n máa dúpẹ́ ọpẹ́ yìí gbogbo ohun pàtàkì lọ́dún

mo sì lè bá yín fi pamọ́ mo bá sàṣe wù mí ní ìṣẹ̀ṣe nígbà tí ó tún sọ̀rọ̀ àsìkí wàláwù yàrìzúkù máa ń yà ṣáàwù lówí ọlọ́run ẹni ọba wù mí ni mò ń tarí àsìkí sí kọ̀pẹ́ gbogbo wa lálàá àsìkí nígbà tí ó sọ̀rọ̀ àforíjì náà ó ní yàgùfírù lè máa ń yà ṣáàwù. ọlọ́run lẹ́ni ọba wù mí ní ṣe kí ni ní darí yìí kò tó sọ̀rọ̀ túbá gan oníwáyà túbá lọ àlá ma yẹ̀ṣà ẹ bá wù mí náà ni mo gba rẹ̀ ṣùgbọ́n tí ó sọ̀rọ̀ gbígbà ọpẹ́ nítorí ni pé sí ṣáàkiri ọlọ́run pé ń yàṣà àwọn ń nàṣà ọlọ́run gbogbo ẹ bá dúpẹ́ ń ọlọ́wọ́ sọ pé tí mo bá fẹ́ ó fẹ́ pé lè dúpẹ́ kọ́lọ́wọ́ má gbogbo ẹni tí ó bá dúpẹ́ ọ̀hán lóore mọ́ rẹ̀ ni tọ́lọ́n bá ṣe dáadáa fún tí ò dúpẹ́ rẹ̀ kó sọ wípé iná láà àyàrà nàámi yìí tí bá nínú kí nínú ọlọ́run máa dùn sí ọlọ́run nínú mi máa dùn kí máa rórí pa kọ́ máa dúpẹ́ gbogbo náà ń béèrè nǹkan ẹ̀sìn a ò máa para mọ́ra ọ̀sàfihàn ọjà mà kó ti gbèsè yàtọ̀ sí tọdún yìí ọ̀sẹ̀fọ́ ọ̀rọ̀ ara lé dùnkà náà ló fi gbogbo ẹni lọ́jà tán àrùn nípa ti gbà lọ́wọ́ àdúgbò tó fi hàn pé ọlọ́run níjó kọ́nà náà máa ń jẹ́ wáàsí ohun tí ń ṣe àtiwọ́ tó ń gbọ́ gbogbo ọlọ́run bá ṣe dẹ̀ra fẹ́rú ọlọ́run fẹ́ kọ́ máa fi hàn ọfẹ́ máa lórí pẹ́ ni wọn ò fi ká kéèyàn máa rùn pa kó o pé ẹ bá ń lẹ́sọ ìlẹ́yìn olóòótọ́ ẹ sáńdì lọ́wọ́ máa wà ní àpótí ni wọ́n fi mọ̀ pẹ́ lẹ́sọ ọlọ́run pàtàkì ni mí wọ́n ní kì í sẹ́sìn nǹkan ló ṣe ọ́ ẹgbẹ́ yìí ọ̀bá ní kankan ọ̀tọ̀ ṣùgbọ́n kó o ní káwọn tẹ̀wọ́n náà kò tí ọfasọ́ pamọ́ fáwọn tí ó kó tó jogún ẹ̀ ìjọba kú wọ́n wọ gbogbo tó lè wọ̀ tó ń lọ sábẹ́ kiri tó ń ṣe lẹ́dẹ́dẹ́ àwọn wẹ̀ kí sàkiri ọba kò bẹ àti ọwọ́ ó kó àwọn wọ̀ ṣe wọ́n sábà fi mọ̀ pé olówó náà ló fi wọ̀ kọ̀fẹ́ á mọ̀ níjọ́ tí wọ́n tú ẹrù lọ bá kú gbogbo bí o fi pamọ́ sí ni wọ́n tú àti ó tú ó tú àwọn òsì níládá kan tó gbà wájú ọlọ́run òsì ládá mọ́ gbogbo tó kó pamọ́ òun kó ọba yé dùn rẹ̀ nù ọjẹ́ rẹ̀ ń yà láyé ọlọ́run lóun sì fẹ́ rórí pa dáadáa tóun ṣe fẹ́ rú òun fẹ́ máa rí lára ẹ̀ ti máa rí pé mo kẹ́ ọ fi hàn ọlọ́run sì tún máa ṣe kẹ́mi ẹni ó sì yí tó ń fi pamọ́ sólówó lè sèmí sọgbọ́n ẹ lè yí tó ṣe fún ọpẹ́ náà lábádébẹ́ o lórí pé kẹ́rù ọ́sà máa ṣe kíni ọmọ àdúpẹ́ nítorí ẹ̀sìn ẹ̀ ọlọ́run ò fi dágbà o kò fẹ́ sọ ọpẹ́ ebe asọ̀tà anábì dàwùdù fún asọ̀rọ̀ ẹ̀fún àrí tó máa ma sọ fọ́lọ́ pọ́ bá mi ní dúpọ́ mọ́ ọlọ́run ní dáwùdù kí la fọ́lẹ́ rà yìí ó ní dúpẹ́ mọ́ ó ní ní dùn ó ní tọ́lá dàbí ìgbà pé mo fọpẹ́ gbà kan lọ́dọ̀ ẹ̀ bí ìgbà pé mo ń dọ́gbọ́n torí mo bá ti dúpẹ́ kankan ó tún ṣe mí. àbí ìgbà mo ń dọ́gbọ́n fi ọpẹ́ ni máa dúró ní dùn kì í mọ̀ sí ọ lórí o ti máa dúpẹ́ sọ́rẹ́ tí mo tún ọ ara dúpẹ́ náà tún dúpẹ́ á tún mi ọlọ́wọ́ fi adúpẹ́ fún ọ látara ọjọ́ òní tó ní kọ́ bá wa láyé kódà wà láwọ́ ánàlí fi kúlè máa ń bá ti ṣàràtì. wà láwọ́ ánàlí fi kúlè máa bá ti ṣàràtì. ìsáná yóò ti lò ṣókúra kún tó mọ̀ kọ́ sí ra. lisana yòdì ló ṣókó gbogbo wa wà láwọn fi kulè máa ń bá gbogbo tí ń ṣe àyè irun lára kálukú wa kọ́lọ́wọ́n sọ̀dá hàn lára wa káwa máa lo gbogbo àyè tí ń jẹ́run tó lu lára wa tí ti yọ ká máa lò máa fi dúpẹ́ ọjọ́ òní kunna muqassirin àti ìrọ̀pẹ́ ìlú àìlúdú níbi oore tó ṣe fún àtọ́pọ̀dé bára tó bára wá lẹ́sìn ẹlòmí bá ní kírun lẹ́sìn tí ò kí ma lọ́dún yìí tó ti jágbó lọ ó ti forí jágbó lọ ọlọ́run sì bá dá ogun wọn padà. Hmm, ọlọ́run dá èèyàn máa ń gbèrò èèyàn máa ń gbèrò oore ni gbogbo dúkìá ìsìláàmù tí wọ́n fi ète gbà gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá lè dá padà. àti ẹni títún ṣẹṣẹ lé ẹsẹ̀ òde ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ata ẹsẹ̀ méjèèjì ọlọ́wọ́ bá ní kó masáàsì ìyàwó ẹlòmíín inú wa náà wà ń bẹ́ o. ẹsẹ̀ bòrùn lọ sọ́ọ̀sì títún rọ mí lọ àwọn alájókòó tí a ṣe wọ́rọ́ yìí ó ẹlòmíì ọlọ́bẹ̀ ìpàdé ògbóni nílọ. ọ̀rẹ́ òkùnkùn kò sí yẹn kan ọ̀bàrún jẹ́ wọ́n sì bàbá ó sì bàrún òun jẹ́. ibi ìyàwó ẹlòmíì wọ̀ lóru nu wa ọlọ́run lọ́mọ̀ wọn náà sì rí orí bó ṣe sùn ẹ̀yin ò bá lẹ́sọ bẹ́ẹ̀ bá sùn bá kan o àwọn wí bẹ́ẹ̀ ẹ̀pọ̀ ti lọ wọn náà rí ó ti lọ ọlọ́ọ̀lọ́mọ yẹ ẹgbẹ́ tẹ́lómi lọ lóru ilé ò tó mọ́ ó sì láàyè mọ́sáàsì ibi tá a bá fi léhùn ha. ọlọ́wọ́ bá dídá gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà yọ ọ̀dà padà sínú mọ́sáàsì ìyẹn máa ń ro àfa àwa kan ló fi sọ ó ní wáyé áríjù náà fi máa ṣàmúlì ibi ṣàmúlì yìí wà ní láàríjú àwa láòkùn tó fi ná sí i. wà ní láàríjú àwa láòkùn tó fi ná sí i. èèyàn máa ń gbèrò ọmọ aláfọkàtẹ́ tó dáa sọ́lọ́ ni ó ní wáyé nílà àríjú èmi ńlá fọkàntẹ̀ pé nọ́bì máa ṣàmúlì ibi ìṣàmúlì gbogbo nǹkan mi tọ́ fọ́nká ọlọ́run ọba yọba tójọ yọ̀nà fún mi ó ní gbogbo ẹni ó ti jáko lọ́nù islam ọlọ́run ọba rẹ̀ dá wọn padà wáyé nílà àríjú wa àníṣe ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ kódà wà láwọn kó tù fi náà sí wọ́n bá ń gbé mi sínú sínú kẹ̀kẹ́ òkú báyìí pé ó ti kú o àwa ń gbé lọ mo lùmọ̀ mà pọ̀ lọ́wọ́ bá ń kó dúkìá mi lọ. èrò tó dáa nìyẹn máa ń gbà. gbogbo tẹ́lifíkàlùkù náà níta wò ó ọlọ́pàá tá a fẹ́ báyìí la fẹ́ wọ́n rí bẹ́ẹ̀ ọlọ́run náà gbà rẹ̀ máa ṣàdúrà ní. a ni èyí tó ti ń ké ní iye oyà ọlọ́run lè dá padà ọ̀sọ̀fọ́lọ́hún. èyí já dáadáa ètẹ́nìkọ̀ tá a kúkú ṣe àwa náà ọ̀mà pa wa ń bi dáadáa yìí wọ́n bí mi nínú bàbá mi àfáà ẹlẹ́sìn ọlọ́run kò pé èyàn rìn bẹ́ẹ̀ kò pé rìn bẹ́ẹ̀ mùsùlùmí bàbá mùsùlùmí ìyá mi kò pé ó kírun tí ọ̀bá tà sí ọ ó ọba tó tàn má lè léèsì ọlọ́run mọ́jú òkú lẹ́lẹ́ o gbogbo àwọn tí ò tí ì tàn sí àfi títóbi ẹbí ọlọ́run ọlọ́run bá ní tàn sí ọ tí sì lè rìn inú ẹ̀ ọlọ́run adúpẹ́ fún ọ. alhamdulillah. amúdá yàfúkú màdálì sọ ìwà lọ. àdàbí amúdá yàfúkú màdálì sọ ìwà lọ àdàbí. ọpẹ́ tí a ta lè kà tán ni. àlè kàtán tí wọ́n gbọ́dọ̀ ibi èṣù gan sínú ọba kọ́kọ́ bàjẹ́ ọpẹ́ ní oníjó lè dùn mọ́ ibẹ̀ lè sún gan sí láti yá náà wọ́n mẹ́bẹ́ náà yí yín àbí ó ní gbàwájú ń wà mí ní kálífì yín náà bá apá sì náà ń fi mú wa wàlá tajìdá àkàtàrà wọn. ibi tẹ́ ti máa máa tẹ ìtọ́bàjẹ́ nu wọn tí mo ti mímú ọ̀pọ̀ sun ẹ̀wọ̀n àdúpẹ́. onídùúpẹ́ wọn a mọ orí ọlọ́run lórí ọlọ́run mọ́. débi tí wọn ó dùpẹ́ ọlọ́run àdúpẹ́ o. àdúpẹ́ fún ọ lẹ́yìn eléyìí àwa àlékún òkè àtọ́là fásíwájú ẹ̀dá sọ́lá àlékàláhù ya káyìrà lọ́wọ́rá sọ́lá àlékàláhù ya káyìrà lọ́wọ́rá láhánà mùsítákún ilá màsíwáka ma anna mùsítákún ilá màsíwáka wà aláṣọ àbàtíkàlì kìrámì jẹ̀mí ìhìn wà aláṣọ àbàtíkàlì kìrámì والتابعين وكل من والاك والتابعين وكل من والاك والتابعين وكل من والاك اللهم صل على على صلى عليك الله اللهم بارك عليك الله يا خير الورى fún ẹni tó lóore dùnú gbogbo ẹ̀dá anábì Muhammad. mahana mustaqun ila mafiwaka. gbogbo ìgbà tí ayé tí wọ́n bá ń jẹ̀ràn ibi tọ́lọ́hún ní kiri anábì ọ wà ayé ó sì máa jẹ̀rẹ́ táyé ọlọ́run òfin ní láyé lòmọdé gbogbo ìgbà tí wọ́n bá ń jẹ̀ran rẹ̀ tá ronú kan pé Madina afẹ́sẹ̀bẹ̀ wọ anabi ní Madina ọlọ́run ni ní máa ṣèkí anabi ní Madina. wà á lọ sọ ha bàbí kàríkìrà mi gbogbo àwọn sàábé tí wọ́n bá ànábì lò gbà ìkí ọlọ́run àtọ́là ọlọ́run kó gbogbo wọn lápapọ̀. wọ́n iná àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà àti gbogbo kúlù máa wà láàkà àti gbogbo ẹni tó bá má nábì lọ́rẹ̀ tọ́lá nábì lòun ọmọ bá ṣe ọ̀rẹ́ kíkẹ́ iná ọmọ bá ó fẹ́ kọ́ sàn dọ́dọ̀ ti àná àwa náà tọ́lọ́rẹ́ ànábì ni a. ìkẹ́ náà fi sàn dọ́dọ̀ ti anáàánú asàsàlátù bá nàbí àwọn náà tún parí ẹ̀sìn ọ̀dàrà sọ́là aléìkàláhù ya káyìrà lọ. sọ́là aléìkàláhù ya káyìrà lẹ́wàrà máa hànà ike ọlọ́run ọlọ́run kọba síwájú ẹ̀dá ẹ̀yà sàlátù wa akí gbogbo àwa akáwọn tí wọ́n ṣiṣẹ́ yìí lára wa tí wọ́n kọ́ wa tí wọ́n rìn wá wọ́n tọ́ wa gbọ̀nà àlùbáríkà yìí àwa náà sì fi wọ́n ṣàwòkọ́ṣe dáadáa ọba tó ṣe àwọn àlùfáà wa bẹ́ẹ̀ àlùfáà wa àgbà sama'atu sheikh alwalida abdulbaki muhammad àti ó fi dọ́dọ̀ tí wọ́n kọ́ wọn wọ́n gbé fọ́tò bàbá wa àgbáńlé àmì wọ́n ń gbé jáde orí kìnnì kan wọ́n á jáde ronú pé ń dọ̀nà èmi náà mo máa ń kọ orin bí wọ́n máa ń fi jọ àwọn kọrìkọrì àfihàn ti bàbá pé ọlọ́run sì hàn ní nínú àwọn tí wọ́n jẹ́ oní ìwó làmbámbàtù alìlẹ̀ ilmi wàlà amali. ìwọ làmàbàtò alìlẹ̀ amali. amali. Hmm, ọlọ́run ṣèwò ní ìlú tó wu àwọn onímímà yẹsọ onímọ̀ kankan tún wo àwọn tí wọ́n ṣiṣẹ́ tọ́ mímà ìlú tọ́lọ́ ní òwú òun nílùú wo. mo máa ń lọ sálẹ̀ bíi mẹ́rin náà lọ́wọ́ tí mo ẹni tí bàkẹ́ máa pe irú orin bẹ́ẹ̀ òun lọ wá wá ní mo ní lá yunkiru hadha ánìdúnà abàdá. lá yunkiru hadha ánìdúnà abàdá. gbogbo àwọn tí wọ́n máa ń rò ó tọ́ tí wọ́n sì máa ń jò ó tọ́ yín yàn kó wọn ò lè takò èyí tí ìgbà míì bẹ́ẹ̀ èèyàn lè má ma ò tọ́jú ọkàn kò pé tó ń wí dà ẹni tí wọ́n máa ń pè láàánú dùn lẹ́ni tó rí òdodo kódodo títún wá ń jà yàn wọn ò dálé yàn. ìwọ lànà bá tó áálì lẹ́yìn wáyé àmì. dọ́dọ̀ làmọ́ kàyà bẹ̀ mo fi ń kà bàbá rẹ̀. mo wá ní mo wá ní wọ́n ní wàhálù ṣáhídù wàhálù ṣáhídù bá kí n kọ́ ìdílé òmọ́mì. وخير شاهد باقي قائد الأمم أكرمكم الله خير شاهد باقي قائد الأمم bọ́ọ̀ tí ẹ mọ gbogbo àwọn àfáà táwọn wí káìrù ṣááìdì wípé ìlú ìwó ìlú tó wu àwọn onímọ̀ àti kásìsẹ́ tọ̀mọ̀ wọ́n á ní wà káìrù ṣááìdì bá kín tí wọ́n bá ní tó lóore lẹ́yìí ọ̀rọ̀ tá a lè fi sẹ̀rí ọ̀rọ̀ tá a sọ yìí òní báyìí. tọ́lọ́ ń ṣe ní kọ́ ìdùn lè yí mà mí bẹ́ẹ̀ yẹn bá lóun lákò lè ya nǹkan bóyá ká kéwú ni bóyá ká lò mà ni àwọn ní àná lọ́hùn sí lẹ́ni tó mú kun ẹ̀ lọ. wà á àfilẹ́ òun náà sàdúrà fáfá wa gbà ọlọ́run ọjọ́ ọdún. náà bí ìdìnnà ní lọ́kùnrin ìyá alábàárù dé wà ní múlì ìdílé wárí kí ńlá tó sá. àǹtí ọ̀sùn mo lọ mú àwọn àtàbà kàwọ́ òwe tí tọ́ba ti jókòó tọ́ba ti jókòó oríire tí a ní wọ́n gbé jókòó oríire wa ni kí wọ́n tó gbé jókòó. alhamdulilah dókítà wa Dawood nínú àwọn orin ni orin tó sì wù tanásánà tí orin tó wọ tó wà gbáyé tí èyí ṣe abẹ́lé bí lọ ní. lágbàáyé ni. àwọn náà bá yẹ dé ọgbẹ àfa wa tọkọ ní orin náà ní ọ̀dà oríire wa náà ní. gbogbo náà padà sọ́dọ̀ àfa wa gbà àwọn ní àná àwọn ọ̀hún kan níparí ẹ̀ wọ́n fi ní wájà mi wò hádà nàzímà ibùnú muhammadin. wájà mi wò hádà nàzímà ibùnú muhammadin. àkàbí ìdìmọ̀ ìdíni wàlẹ̀ àṣìlò àjìgbàdù. àkàbí ìdìmọ̀ ìdíni wàlẹ̀ àṣìlò àjìgbàdù. nínú ìta àfàwà àti àwọn gbogbo ẹ̀ máa padà sọ́dọ̀ wọn gbogbo ọmọ kí ó bá wọn ó sì ẹjọ́ máa padà bẹ̀. àfẹlẹ́wò náà kí àfàwà lọ́nà ọ̀run ọlọ́run bá nílé kún kẹwọn àbọ̀ àwa tí wọ́n wà ní ayé ní ìsìn tí wọ́n ṣe kẹláfà wọn ọlọ́run jẹ́ kí ìgbólẹ̀ tí wọ́n náà dà bá ti wá ṣe àṣekárí gbogbo àti ẹ̀kọ́ a ó fi dórí àtọ́jọ́ máa wọn tá a wí ìjẹ́ tó jẹ́ àfáà fún a ẹ̀kọ́ a ìbọn làṣàdúrà fún àpadà sí aburú mọ́jọ́ tọ́ sí wọn ó tún dọ́dọ̀ àwọn tí wọ́n fà wálé lọ táwọn bàbá tàǹkì yìí fi aránṣẹ́ sọ́dọ̀ wọn lókèèrè ṣọ́ láwọn náà ó tún bá ní ṣiṣẹ́ lára àwọn ọmọ wa àwọn náà sì ṣiṣẹ́ ta jèrè pọ̀ lára ṣẹ́ wọn ọlọ́run àbẹ̀ọ́ bá lè san wọ́n lẹ́sàn dáadáa o ọlá àti tóbi ọlọ́run àwa kí gbogbo ẹ̀yin bàbá wa ń di ẹ̀sìn bàbá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ládàá sálẹ́sà ọba tuntun sẹ́yìn kù fún wa lórí dáadáa bá a ṣe jọjọ́ rẹ̀ lẹ́sìn ó ìtúnṣẹ́mi yín kú àtúnjọjọ́ tó rọ́bùrẹ́là wa lẹ tí gbogbo àwọn ọmọ ń sá sábẹ́ ọ̀bùrẹ́là náà ọlọ́mọ ti kà yín kú fún wa o àtọ̀tọ̀ ọ̀rọ̀ ní kọ́mọ́ lọ́kọ́bọ̀ gbogbo bàbá mi ẹkú lé o àbí ẹni tí ọba tó bá ṣàfẹ́kù báyà kan lórí inú méjì yọ ọmọ yìí irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n ẹni tí méjèèjì bá ń bẹ lọ́dọ̀ ó lè ibi irú ọmọ ìyá mi ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi èyí ọmọ yí ẹ ọlọ́mọ ti ka ipò ti ka ipò fa o àdúrà yín tẹ̀sí náà nígbà là ń a máa lo ń gbọ̀ bá ka yín lọ nísìnyí ti lọ ni tó ládùúgbò fi gbéra ma fi gbéra jìnnà à ń rí lò náà fún yín kọ̀fàlàáfíà jẹ́ yíyà ó ń gbà ó ń gbà ọlọ́run mọ́fàlàáfíà jẹ́ yíyà ọlá àti tóbi ọlọ́run gbogbo samaria dín náà tájọ́ ń ṣe bàdánù lẹ́sìn yìí tẹ́ ń pa ẹ̀sìn lé látara ìjókòó tàlùkùránù kí là ń wí kí la mọ̀ tá a sọ yorùbá wọn ní olójú kan náà ní ibi ọba ń lu afọ́jú oníwúwà olùwà náà fi ń gbé abilá ń tún kùránì. àti àmọ̀ túmọ̀ alukùránì wọ́n ti lọ wọ́n sì tún kù tí wọ́n mọ̀ ti fún àtẹ̀dọ́ ẹ̀ wá wọlé yìí tá à ń ṣe tẹ́yìn náà ń sàpọ́nlé yìí gbogbo ohun tó fi màá ní mà ọlọ́run àbíọ́ jọ máa lékún ni o. àmín. gbogbo òyìnjú tẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe tá a fi ń ṣàpọ́nlé alukur'an lẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo bí ọlọ́run ti dá sọ àpọ́nlé wọ ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́mọ wọn kú wa gbogbo tí kálukú wa béèrè táwọn fi jókòó yìí náà béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run o ìbẹ̀rẹ̀ rẹ̀ lárí ọlọ́run ọlọ́run ọlọ́run gbàdúrà wa akíwa kó oríire o Muhammad tí oṣù Ramadan bá wọlé báyìí kíkìú náà láàfin kíra wa táàtò fi wá pàdé ní tafsiru lọ́la kọ́lọ̀ ń kọ́ àjọlá lọ. ànábì máa ń kí àwọn sàábé àwa náà fi kíá yọ sọ fún wa pé já Ramadan oṣù alápọ̀nlé oṣù Ramadan lọ wọlé yìí ṣáàrù mubarakun oṣù yìí ni oṣù tó níbùkún. kàtàbà lọ́wọ́ àlẹ́kùn síyámàwó àwọn ẹnu oṣù yìí ọlọ́run ṣe lọ́ràn yẹn o àwa náà kíwa o a kó oríire oṣù àlùbáríkà náà fi ìtòfútáwò àbúhábù lè jẹ́nà wọ́n ti sílẹ̀kùn àlìjẹ́nà lẹ̀ fún abáyì wọ́n ti sí ọlọ́run já lè ṣiṣẹ́ dá fi wọ́ wàtúkìlákù fi àbúhábù lè jahim ilẹ̀kùn náà wọ́n ti tipa gbogbo táàṣẹ̀ tí wọ́n tún fi sí i ọlọ́run kọjá a lè ṣe o wọ́tùgálù fi ìṣàyàtì gbogbo àwọn àṣetọ́nù ni wọ́n èṣù bí èyàn èyàn bí èṣù wọ́n ti dìán wọ́n dìán mọ́lẹ̀ kí wọ́n má dà wá láàmú mọ́ fi ìlẹ́ẹ̀là tún ayérún mi ní alifisha oṣù iná láàrọ̀rù tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tí í ṣe lé látòdò kọ́dìrì anábìnrin ẹni bá hàn oore ní oṣù yìí aaa wọ́n hàn oore mọ́tọ̀ ọlọ́run mọ́sí wálẹ̀ ní tí wọ́n hàn rẹ̀ máa ma anábì máa ń kí inú àdísì tí ìmáàmù bẹ́ àkí gbà wá ọlọ́nàbì máa pẹ́ àtàkùn Ramadan oṣù Ramadan ló dé wá bá yín yóò sẹ̀yídù ṣùhúrì òun lọ bá oṣù bàmárì ní ma máa rọra káàbọ̀ ọlọ́run mọ́sálá ìgbà ìbádà wa nínú ẹ̀ ẹjá yá àyà kan káfíìsàmì ipá àti kúnú alukur'an wà ìlà mọ́díyànà àkọ́hún ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan láti ń sọ ọ́ bọ̀ gbogbo àwa tí à ń gbọ́ tàfsírù ẹja padà ká tún lọ rántí ẹ̀ àti sọ́lé sí ọ̀pọ̀ àwọn anábì ọlọ́run lọ́lọ́run ti sọ̀rọ̀ wọn bú ẹ̀yìn ọlọ́run níbà àti ṣe ni wáwù wọn máa fi wúlò yọjà àtìfù fún lìmọ́tà kọ̀dámà níta àti sọ̀bọ́ ẹ̀yìn pé bẹ́ẹ̀ náà la rán sí àwọn ará ilẹ̀ mọ́díyàn. àkọ́hùn ṣùgbọ́n. ṣé mọ́díyàn yìí àwọn ọ̀ràn kan ni àwọn míì sì gbà wípé ó kọ̀ ọ̀lú ni òun ni mọ́díyàn ó sì lè rí bẹ́ẹ̀ kódà ńlọ dánú ọ̀rọ̀ kápó kọ̀ ọ̀lú ni kìbáǹjẹ́ ó kó èèyàn nípìlẹ̀ èyí ò tí ì sínú tí ojú òrírí wọn a máa fọ́ kó èèyàn sọ ìlú a máa fi sọ òun náà ó kọ ẹni tó jẹ́ bàbá wọn tí í ṣe Mádíyánù ọmọ Ibrahim òun ni wọ́n fi sọ ìlú Mádíyánù. ẹ̀yìn ọkọ̀ kẹ̀yẹsẹ̀ tuntun lọ́dọ̀ lárúbáwá bákìrù tàmímù èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ni wá ìlà màdìyánà àpàdà bẹ́ẹ̀ sáwọn ará madiyan àkáhùn ṣùáìbà ọmọ ìyá wọn ṣùáìbù lára ọmọ ìyá ń bẹ̀rùn bá a tú pé tí bàbá kan náà ìyá kan náà tàbí ra wọn jọ papọ̀ ọ̀dà ṣùgbọ́n ọmọ ìyá ń bẹ̀ ni wípé àràrà ìlú tí èsì aráàlú wọn àrán sí àrán aráàlú wọn náà lárán àwa náà a sì máa wọlé o bá a bá jọ wà ń la ìmọ̀ ìyá wa bá a bá dẹ́yìn ẹlòmíì tí a wọn tọ́ba ti ṣe eré lọ́mọ ìlú wa ó ti mi. nínú ó ti di àǹtí èèyàn nínú ìlú bẹ́ẹ̀ sì ni wọ́n lè mọ́ kira wọn wà nù. tí a lè ra wọn tí wọ́n ní sálámà síra wọn wọ́n á ti pàdé lẹ́yìn odi wọ́n ti jọ sọ́ra wọn dọ́mọ ìyá kan náà. gbogbo ẹni tí èèyàn bá jọ ń tí èèyàn jọ gbà lérò tó fi ní ọmọ ìyá wọn kwara wọn náà lára. àrà lè tẹ́ máa sọ fún pé tó ń wí ìlú yìí ló ti bá mú òṣìṣẹ́ lù jámì sẹ́yìn pé wọ́n dà lágbo wọ́n yìí lágbo jù náà òun náà rí nǹkan sọ mọ́ kàárọ̀rọ̀ sọ ọlọ́run níwá ilá mọ́díyánà àfáhùn ṣùáìbá àwọn sáwọn aráàlú mọ́díyánà àfáhùn ṣùáìbá ọmọ ìyá wọn ṣùáìbá قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ṣé Ṣùáìbù sìré nínú gbogbo ọkọ̀ àti bọ́ padà yín bàbá wa o tàwa ọmọ ẹ fi ó tà nínú gbogbo ọkọ̀ ànábì ọlọ́run táwọn àfa wa lọ́kẹ̀ mẹ́fà lé lẹ́gbàájì ẹgbàájì ọlọ́ọ̀dún ọdún lé mẹ́tàlá tàbí mẹ́rìnlá òun ni wọ́n mẹ́fà péré òun nínú wọn ló kọ́ wọ́n lè gbà yí nínú kéwu ti gírámà àti kéwu gbogbo àwọn yòókù kò lè yí bí Musa ṣe wà náà lẹ́ẹ̀mọ̀ pèjá Musa ràyítù Musa màràdítù bí Musa. ẹni tó gbó mẹ́ ṣùgbọ́n tó wà lọ́dọ̀ ṣùáìbù yóò tún wà múná wà ní ẹni ti yàtọ̀ wọ́n mọ̀ rárítù bí ṣùáìbín àbí mẹ́fà báà nínú ọkọ̀ ànábì ọlọ́run péré tó lè yí nù. alá iná àsìmá ànàbí yí nà méje ní sábà àtún kọ́lẹ̀. àlá iná àsìmá nàbí yìí lẹ́sàbà tún. là á sọ́rí kò ní ìrọ́bì máa ń ṣáàdù. là á sọ́rí kò ní ìrọ́bì máa ń yàtà náà ṣáàdù. fàṣífún. فشيخ ونوح ونوح ثم هود وصالح ثم هود وصالح ṣùháìbùn wà lútún ṣùháìbùn wà lútún wà nàbí muhammadun ṣùháìbùn wà lútún wà muhammadun. méjèèjì lò tó lè gbà ń gbogbo kọ ànábì ọlọ́run àfààní àlá iná àsìmá ànàbí yìí nà sábà tún ó kọ àwọn ànábì ọlọ́run méje wọ̀nyí. لا صرف في الإعراب ما يتنشد òun ló lè gba yíyí nínú ìrọ́ tó bá fẹ́ kọ lórí fàṣífún fàṣífún wà lóhùn ṣífù àti nóhù fúnmà fúnmà hùdùn wà sọ́ọ̀lì hùn mẹ́rin ló fi bẹ̀rù anábì hùdù àti sọ́ọ̀lì

tó bá jẹ́ tí ò ní yìí ni àha ń Ṣuaib kò ní jẹ́ Ṣuaiban tí ó gbaná kra kò ní nà wá ni ọlọ́run ní àràn ọmọ ìyá wọn Ṣuaibu qala ya qawmi ibudullah. qala ya qawmi ibudullah ma lakum min ilahin ghayruhu. ẹ máa sin lọ́wọ́ ẹ lọ́ba mi ìdá ẹ lè sin lẹ́yìn bẹ̀rẹ̀ ọ̀la kọ̀díjà àtìkún báyìí náà tó mẹ́wàá bìkún. àròjàre ti dé wá bá látọ̀dọ̀ ọba yín. bàá ilẹ̀ wà níbi ẹ̀wọ̀n òṣùwọ̀n òṣùwọ̀n pẹ́rẹ́ abọ́ àti pẹ́rẹ́ igi bá a fún àwa sí tún mizanu àti mikiyalu mizanu òun ni pẹ́rẹ́gì mizianu wà ní pẹrẹ kéèlù ní pẹrẹ bọ pẹrẹ abọ wà mizianu ní pẹrẹ ti igi pé méjì náà ló sùn wà ìta àfàbọ wọn àti ìta máa fi igi bí aṣọ aṣọ ní ìsìn ẹ mọ̀ pé igi lọ pa ìlà ìfi wọn láì wọn wàlá tàbùkọ̀sùn náà. ọlọ́ni wàlá tàbùkọ̀sùn náà sà àṣìyà àwọn ẹ má dín àwọn èèyàn ẹ má dín nǹkan àwọn èèyàn kù mọ́ ẹ bá wọn wọ́n kún. wàlá tó tún sí inú bẹ́lá àrídì bá. ẹ sì jẹ́ mọ́ lẹ́yìn tá a ti tó lẹ̀ ṣe. dáálí kùn mú kọ́ lágùn ẹ̀kùn tó ń bọ̀ mí ọlọ́ni dálì kún káyọ̀ lákùn. ọlọ́run lè ta aṣọ ìlólóore fún yín tẹ́ ẹ bá jẹ́ ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run wọ́n yọ̀ǹda fún wa ní ọ̀la a máa tẹ̀síwájú ń bẹ̀ ọlá àti tóbi ọlọ́run èyí tá a ṣe yìí ọlọ́run fọlọ́ bárúkà sí i adúpẹ́ arójú ara ààyè ètò ni ètò ni a máa rójú ara ààyè gbọ́tò ni gbọ́tò ni kí a lè rójú kàrà ààyè ètò alẹ́kọ̀ọ́jú kàrà ayé kọ́tọ́lá arójú ara ayé nítorí nítorí arójú ara ayé gbọ́tòní gbọ́tòní yá lè rójú kàrà ayé nítọ́lá kàrà rójú kàrà ayé gbọ́tọ́lá. kò ní.